حتى أبشر بالقبول السلام عليكم ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwú bó sì jágàlagbà ló finú fírọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ ó yẹ kẹ́ ẹ wòye láàyè téèyàn tí mo mi ìmàmú rẹ̀ gbẹ láláìsí ní fásitì kò sòfò ìwọ̀n ìjìnlẹ̀ ẹ̀kọ́ ọmọdé rọ́dà tó ahli sunnati wal jama'ati lè fi rọ̀sáàtì islamiyyati wal arabiyyati adábàtà Ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́kọjọ́ ẹ̀kọ́ kéwú tó wọba àlá yóò sì kún kẹ́kẹ́ ní sẹ̀fẹ́ àyíká àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìsìdáì ẹ̀ẹ́dáàdì òfìmọ̀ sanáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàfíìdùn kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai Àrùnmí lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀ fún madrasatu ahli sunna wal yìí sílẹ̀ fún ọ́ àyíká Umu Faisal Central Mall Adábàtà Ìlọrin Kwara State nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ Alájà Ìyábọ̀ oní ọ́ì ládábàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madrasatu ahli sunna wal Adábàtà Ìlọrin ní ìtẹ̀síwájú ti dé bá إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدعو قف ولوضع أطريكه asọ́látù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn tí a ń gbé ọ ètò àdéhùn ọyọ sọ̀rọ̀ gbogbo àni aké kẹlẹgbọlẹ wọn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu nam ọ̀rọ̀ tí mo ń bábọ̀ ní abẹ́ alhukuk ẹni pé àwọn ẹ̀tọ́ àti àwọn ojúṣe ẹnìkọ̀ọ̀kan tí mo ṣe fún ẹnìkejì rẹ̀ níbi tí mo dé ní hukuku ar-ra'i war-ra'iyya àwọn ojúṣe tó wà fún ẹni tó ń darí ìlú àbí ẹni tó ń jẹ́ aláṣẹ ní ìletò kan ní orílẹ̀-èdè kan ní stéètì kan tó àwọn ojúṣe tó gbọdọ̀ ṣe gbogbo ọ̀nà yóò tí wọ́n bá fi ń jẹ́ aláṣẹ òun náà ni à ń sọ lápapọ̀ tó ṣe pé wọ́n ní ń jẹ́ alámòjútó àwọn ènìyàn ṣe rí ìjẹ́ olórí kí wọ́n wà nípò olórí so èèyàn máa jẹ́ olórí ṣoríire ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà bákan náà èèyàn sì máa jẹ́ olórí tó ní lágbájá ti wà nípò ẹ̀wọ́n ti fún ní post ti pé bẹ́ẹ̀ ni ó sì ti ṣe orí burúkú kọlọmọṣẹ́ àlàwà ń bẹ̀ sínú ló fi lágbára ló fi jẹ́ pé Islam Islam kọ encourage àwọn èèyàn láti kó ká máa du olórí kí mo fẹ́ débẹ̀ èmi náà fẹ́ jẹ olórí èmi fẹ́ jẹ nǹkan so àdéhùn abdulrahman bin samura anabi sallallahu alayhi wa sallam ó sọ fún abdulrahman yíkẹ́ ya abdulrahman bin samura anil imara anabi ni má béèrè kí wọn náà fẹ́ dé post kankan má lọ lè dù má lọ lè context má lọ lè sọ pé wọ́n fẹ́ wọ́n lọ lè dù anabi nítorí tó wà ń bẹ̀ ni pé ha wà ní nàka iná àtẹ́yìtà àmàlẹ́tì ni tó a kí wọ́n lọ́ọ́ lè béèrè o wọ́n lọ́ọ́ lè béèrè ní ọwọ́ àwọn èèyàn pé ẹ̀yàn mi máa ṣe hmm. àfikọ́ lọ́wọ́ kọ́ sànù rẹ̀ ni o mo kílta ilé ìhà ọlọ́wọ́ dáadáa o ṣubí ni àwọn fáfimọ́ pàkíyèsí pé ó le gan ó le tó àfi kí àdúrà púpọ̀ kí wọ́n sá mọ̀ ṣàdúrà fáwọn tó bá ń jẹ́ aláṣẹ pàtàkì jùlọ pẹ̀lú òfin tí a ń lò ní ìlú àyè òfin tó yẹ pé nìyẹn ní ọjà dèmọ́ta mo sọ pé òun fẹ́ jẹ́ màá ṣe é màá so ìtàkà fi kìlọ̀ fún ara wa lásìkò yìí tí kò jẹ́ bí mọ̀nà sábà pọ̀lá ìmí àṣẹ́ẹ̀tì àgbìn àṣẹ́ẹ̀tì pé afẹ́ kékeré yẹn kó ṣe déédéé àsìkò tí wọ́n ti transition government so ẹ̀rí wàláhì ọlọ́lọ́kàn ní kékeré yẹn ó ṣe déédéé tọ̀ gbogbo àwọn tí wọ́n wà ń nìkan gómìnà ni president ni wọ́n ni àwọn house of rep ni wọ́n náà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo náà wọ́n béèrè fún fa gbogbo náà wọ́n wà ó mànàbí ló ṣàlàyé pé kíní yìí máa ń ṣòro díẹ̀ tí wọ́n bá wà tí wọ́n abẹ́lọ́ kọ́lọ́n kọ́ mọ̀jẹ́ kó ṣòro kọ́lọ́n ṣàánú kó mọ̀ kọ́kọ́ kó ṣàánú wa ni. so anabi wa ni wàyí náà títà á masala àmútí wàá ṣe kí wọ́n bá fún ọ tí ìṣe kí wọ́n lọ lè béèrè fún wọ́n ta àìlẹ́yà ọlọ́wọ́ bọ́ yóò lọ́wọ́ lérí rẹ̀ yóò so mo ṣàlàyé pé ipò lórí ìyá máa ṣe Ni a sì máa ṣe ìṣòro burúkú ní kọ́lọ́mọṣá àti àánú fún wa. àmọ́nà tí yẹn máa ń gbà ṣe láti jẹ́ olórí rẹ òun náà ni kí yẹn ní àlàádìlò dọ́gbadọ́gba ṣe dọ́gbadọ́gba láàrin àwọn tí yẹn ń darí tí yẹn ń dàjẹ́ kí yẹn jẹ́ni tí kò ní máa ṣe àbòsí tí ò ní máa fi igbá kan bọ̀ kan nínú so eléyìí náà nìkan tí islam ń jẹ́ ká mọ̀ pé ẹni tó bá fẹ́ ṣoríire tó bá fẹ́ ṣoríire nídìí ìjẹ́ olórí kó mọ̀ ṣe lọ́gbàdọ́gba o tó bá kan náà rifku wa rahma kó mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn kó mọ̀ ṣàánú àwọn aráàlú mọ̀ kẹ́ wọn mọ̀ wá orí fún wọn ìrànwọ́ ni mọ̀ wá fún wọn bákan náà sídìkù lódodo pẹ̀lú àwọn tó ń darí lódodo pẹ̀lú wọn mọ́ ṣe jàǹbá fún wọn gbogbo àdéhùn tó bá wọn ṣe múṣẹ́ èyí tó mọ̀ pé dáadáa lélẹ́yìí náà tí o mọ̀ pé yóò wúlò fún wọn mú ṣe ìtọ́jú wọn tó ìtọ́jú wọn ò tó má ṣe dáadáa yẹn fún wọn irú olórí yẹn yóò ṣe oríire nù oríire lórí olórí wọn ṣe bákan náà al-amru bil ma'ruf ara oríire tí ń bẹ níbi kíyàn ó jẹ́ aláṣẹ kíyàn jẹ́ aláṣẹ tíyàn bá jẹ́ nílé tó bá débi àṣẹ dáadáa ọ̀rọ̀ ọlọ́run láti ṣe gan torí àṣẹ ti wà lọ́wọ́ rẹ̀ ó ti ní authority lọ́wọ́ yóò yóò kàn mọ́ gbogbo dáadáa tó bá fẹ́ ṣe báyìí fọ́ọ̀sì yóò ti ní fọ́ọ̀sì tó fi sọ pé mo pàṣẹ báyìí ẹ̀rí yóò pàṣẹ ni dáadáa yìí mo pàṣẹ rẹ̀ káwọn èèyàn máa ṣe àwọn yóò sì máa ṣe lọ bẹ́ẹ̀ ni táwọn èèyàn bá ń ṣaburú ni mo so al'amur bil ma'ruf wan nahyi anil munkar yóò rọrùn fẹ́ tó tí wọn kó bá ní kan so adọ́lọ́wọ̀ bá gbọ́ àwọn tí wọ́n wà ní ipò àṣẹ yìí kọ́lọ́n kan máa ṣe àtẹnitẹ́rẹ́ṣẹ̀ débẹ̀ náà kọ́lọ́nkọ́ kọ́ wọn máa ṣe tó ibi tó fẹ́ lọ yẹn ibi tó Islam kọ́lọ́nkọ́ wọ́n jẹ́ kó bọ́ lọ́wọ́ wọn. náà mo fẹ́ ka àwọn hadithi bí oríṣi mẹ́ta tàbí mẹ́rin tó ipò òun fẹ́ fi ṣàlàyé bí a fi mọ̀ bí aláṣẹ ti gbọ́dọ̀ ṣe ẹni tó bá ń jẹ́ aláṣẹ tó ń jẹ́pọ̀ òun ni president òun ni governor òun ni chairman òun ni house of rep wà lára àwọn representative so ó wà lára àwọn senator kíní kankan so because àwọn èèyàn nísìnyí àwọn à ń láǹfààní láti dọ́dọ̀ àwọn ẹni yìí pẹ̀lú mi tó sì ń dọ́dọ̀ wọn kò láǹfààní àti lè ṣe wá sí fún wa so ẹni tó bá gbọ́ irú eléyìí ẹni ẹ̀dá kan gbọ́ kíní yìí wò so ọlọ́run lè fi ṣe wọ́n ní àǹfààní so Ubadah bin summit olóhùn gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni man min amirin ashrin illa ji'a bihi yawm al-qiyamah maghlulatan yadahu anabi ni gbogbo ẹni tí ó bá ń jẹ́ aláṣẹ wọn ń darí àwọn àkàkọ́nà báwọn yorùbá ju mẹ́wàá lọ wọn ni wọ́n jẹ́ bíi gómìnà wọn wọn ni president wọn wọn ni chairman wọn so wọn ni chairman wọn wọn ló ń darí wọn wọn ló ń jẹ́ senator fún wọn so anabi sallallahu alaihi wasallam ni pé tẹ́nìyàn bá dé ńjọ́ gbèǹde alkiyama wọ́n ó di ẹnìyàn ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹni pé ankaf ni ó fi dé láti ọwọ́ rẹ̀ mọ́ ọrùn rẹ̀ wọ́n ó dé papọ̀ ni hatta yutliqa wala haqqu tí ẹnìyàn bá wá ní iṣẹ́ rí iṣẹ́ òdodo tó ṣe tó lò pẹ̀lú òdodo pẹ̀lú àwọn ẹni tí ó ń jẹ́ láṣẹ lélẹ́rí òdodo yẹn ni ó di ẹ̀yàn wá ni ó wá kalẹ̀ a ó yí òbí ọkọ̀ ò àbí kó jẹ́ pé jàǹbá tó bá ṣe fáwọn tó ń darí yẹn tó ti believe pé èmi lọ́lẹ́ lówó èmi lọ́lẹ́ ẹ̀rọ rich pocket tèmi ni so yóò di ẹni tí yóò wà nínú ìyàwó lọ́wọ́ ọba ní ọ̀wọ́ hadith alákọ̀ọ́kọ́ lélẹ́yìn hadith ẹlẹ́kejì abdullahi bin umar ó anabi sallallahu alayhi wa sallam sọ pé la yasri'i la yastari'i Allahu tabaraka wa ta'ala abdan ra'iyatan anábì ní ẹni tí ọlọ́run bá fi ṣe adarí níbì kan qallat aw kathurat aláṣẹ tó jẹ yẹn àwọn ènìyàn kéré ni àbí wọ́n pọ̀ illa yas'alu Allahu tabaraka wa ta'ala an ya yawm al-qiyamah ọlọ́run bí níjọ́gbìn al-qiyamah nípa gbogbo àwọn nǹkan tó ṣe yẹn àwọn tó darí òun tó ń pàṣẹ lólórí òun يقام في أمر الله تبارك وتعالى أم أضاعوا kí o gbọ́ àwọn àṣẹ tọ́lọ́run àdéhùn tó ṣe sóòmù ṣe ni àbí ọ̀rọ̀ aláre kódà hatta yus'ala an ahli baytihi kódà wọ́n tún bí nípa tara ilé rẹ̀ náà ni ò túmọ̀ sí pé bóyá ìgbà tó bá ti bí ní tààràtà àti ti ilé títán náà náà wọ́n tún bí ní ìyàwó rẹ̀ wọ́n bí lọ́rọ̀ ọmọ rẹ̀ wọ́n bí kébò ló ṣe ṣe nínú ilé rẹ̀ náà so ṣó múta lọ́wọ́ ọgbàgbé ilé mi ṣùgbọ́n ẹni yóò tó ń jíṣẹ́ náà ni ó jábọ̀ fọlọ́wọ́n ọba àdéhùn ní ẹlẹ́kejì nìyẹn ẹlẹ́kẹta Ma'qil bin Yasar al-Muzani radiyallahu anhu ní annabi sallallahu alaihi wasallam sọ báyìí pé man min abdin yastari'ihi Allahu ra'iyatan annabi ní kò sẹ́nìkan tó ṣe pé ọlọ́run bá kó àwọn èèyàn sí lábẹ́ tó ń darí wọn òun lólórí wọn òun ni gọ́fúnà òun ni president yẹmútu yawma yẹmútu wa huwa ghashun li ra'iyatihi ẹnìyàn wá kú níjọ́ tó kú ó ń ṣàbòsí fáwọn èèyàn ni ẹni pé àbí àwọn tó ń darí yẹn wọ́n sì wá kú lẹ́ni tí wọ́n ń ṣàbòsí fún ìyà ń jẹ wọ́n gbogbo tó yẹ kó fún wọn lẹ́tọ̀ọ́ kò fún wọn táyà ènìyàn fi wá ń rí nira ilà haramallahu alayhi aljanna ẹnìyàn ò ní wọ aljanna ọlọ́wọ́ ọba ẹnìyàn ò ní wọ aljanna ọlọ́wọ́ so àdísẹ́lẹ̀ kẹta nìyẹn anábì sallallahu alayhi wa sallam ó tún ni man waliya min amri ummati shay'an tó eléyìí wá ní ọ̀rọ̀ tí wọ́n lágbára kódà àdísẹ́ yìí gbogbo ọba ṣe gbólé náà anábì àwọn ọmọ fi ń wo pé ọ̀gá ni anábì sallallahu alayhi wa sallam òun náà òun náà nílùú fún gbogbo àwọn ọ̀rọ̀ yìí jáde lẹ́nu òun náà ni adarí òun náà ni aláṣẹ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n lágbára tó lágbára yìí sì ń jáde lẹ́nu ànábì ní fi mọ̀ pé ẹni tó ń darí dáadáa lẹ́nu so ànábì sallallahu alaihi a máa sọ pé <laughs> máa ń bẹ amri ummati tó adarí àwọn ìjọ mi àwọn èèyàn òun ló jẹ́ òun ló ń jẹ́ aláṣẹ òun ló ń jẹ́ ọ̀gá òun ló ń jẹ́ adarí àwọn kan òun ni gọ́vùnà òun ni president lílé àwọn ìlú kan ànábì ní fàṣàkọ àlẹ́yìn ọlọ́run o tó bá fara ni wọ́n fàṣkùk àlẹ́yìn ọlọ́run bá mi fara ni wọn náà tó bá ń kó ìṣòro bá wọn ọlọ́run kó ìṣòro bá wọn náà ẹ̀wọ̀n ànábì ní máa ń ṣàdúrà bá o so ẹ rí i pé ó túmọ̀ sí pé tó bá ń jẹ́ aláṣẹ tó bá ń ṣàbòsí fáwọn èèyàn ó wà nípò ọ̀gá ń ṣàbòsí fáwọn ọmọọṣẹ́ ẹnìyẹn náà ń wá wàhálà fún ara rẹ̀ nìyẹn ó ń béèrè ìbínú ọlọ́wọ́ bá náà ànábì tún wà man waliya min amri ummati shay'an àmín tó bá ṣe pé òun ni ó ń darí àwọn ènìyàn farafaqa bihim ó wà rọra ń ṣẹ̀dẹ̀ pẹ̀lú wọn ṣé àníkọ́dà lẹ́bi tó yan pé ṣé àníyàn ni pé bóyá mo kàn fi síbì kan ẹ̀rí kìí ṣe pé òun láláṣẹ yẹn yán náà láláṣẹ yẹn ni ó jẹ́ chairman ó jẹ́ councillor ó jẹ́ kíní kan ó jẹ́ bí jẹ́ chairman kíní kan bí jẹ́ chairman àwọn bọ́ọ̀dù kan tí wọ́n bí jẹ́ principal ogun tó máa ń fi yàn jẹ káàkiri yẹn so kọ́dà tó fi délé kọ́ọ́dí àwọn adájọ́ àwọn judge tó fi délé wọn tó wá jẹ́ pé àbòsí lọ wá ń ṣe níbẹ̀ tó sì fi ọ síbẹ̀ wípé ọ máa ṣe òdodo níbẹ̀ tó lè mọ̀ sọ pé olórí gbàmí làwọn pàmò ẹni tó jẹ́ olórí yẹn yẹn tó jẹ́ pé olórí yẹn da àwọn tí wọ́n ń bẹ níbi arms gọ́ọ̀mẹ̀ntì <laughs> àwọn ni wàhálà àwọn ni ẹ̀dákun mélòó ló fẹ́ mójútó náà ni ẹni tó bá ń jẹ́ olórí ọ̀pọ̀lọpọ̀ máa bẹ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ máa bẹ ọlọ́run kọlọ́nkó yín àwọn ẹni retí wọn náà ni ànábì sallallahu alaihi ní ká máa bẹ ọlọ́run ọba ìkìrọ̀ ọlọ́run àwọn tó bá ń jẹ́ aláṣẹ gan-an kàmà bẹ̀lọ̀ nǹkan ọlọ́run iṣẹ́ aláwọn bẹ̀ tán lọ́ta sọ́ọ̀lẹ̀ha pé àwọn wọléwọ̀de eré ní kọ́lọ́mọ́ṣà fún wa. tó pàtó wá ṣe pé ẹni tó jẹ́ kọ́ọ́dì gan àwọn adájọ́ àwọn àbòsí ni wọ́n ń ṣe. so ẹ dákun kí lẹ́ bá fẹ́ sọ fún ẹni tí kò kì í ṣe ẹni tí kò dájọ́. so gbogbo eléyìí ànábì sọ̀sọ́là ní sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tí wọ́n bá yàn síbi kan ṣé àn tó ní kọ́ mọ́jútó ọlọ́run ni ànábì ni ọlọ́run fashkuk alayhi bá ń dààmú òun náà bá ń kó wa lába bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ó bá ń darí àwọn ìjọ kan àwọn ènìyàn kan ká fi tì síbi kankan tó mójútó farafaqa bihim tó wá ń ṣe dáadáa pẹ̀lú wọn farfuqun Allahumma bihi ọlọ́run ò bá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹnìyẹn náà bá mi ṣàánú ẹnìyẹn ẹ tí eléyìí ni àwọn nǹkan tí anábì sallallahu alaihi wasallam tí ó sọ fún wa ní àwọn tó bá ń jẹ́ aláṣẹ àtàwọn tó ń jẹ́ olórí ó túmọ̀ sí pé ojúṣe wọn ni pé wọ́n gbọ́dọ̀ mójútó àwọn tó ń jẹ́ ọmọlẹ́yìn wọn àwọn tó ń jẹ́ aráàlú aláṣẹ gbọ́dọ̀ rí mọ́ rí pé ìwọ náà ti débẹ̀ tán tẹ́lẹ̀ iná àwọn kíní kan bẹ tó ṣe pé àwọn aráàlú gan ni wọ́n kó fìtínà báwọn aláṣẹ ìbá padà débẹ̀ dákun ìgbà tẹ́ bá yẹ̀yàn sípò tẹ́ àwọn ẹlòmíràn máa rẹ̀ kí àsìkò tiẹ̀ ló dé wọn o àsìkò tiẹ̀ ló dé wọn ní àtúntò ah, lọ́run so ma àwọn ohun tó padà padà wálé kó tó máa kọ́ kó jẹ́ o kí wọ́n ya kó tiẹ̀ ń ní o àbá sórí eléyìí ká ṣe báyẹn bẹ̀rù ọba so eléyìí ni sọ nípa ni ẹni tó bá ń jẹ́ a bá jẹ́ ará ìlú tàjẹ ará ìlú aláǹpẹ̀ ní rọ̀ ẹ̀yà àwọn tí ń bẹ lábẹ́ àṣẹ kan so bó làwọn náà ṣe fẹ́ ṣe kí ni àwọn ojúṣe tiwa náà tá a máa ṣe fún àwọn olórí èrè ojúṣe tó lórí láti sọ yẹn ojúṣe tó lórí nìyẹn àwọn ojúṣe tiwa náà wá ń kọ́ so àwa náà ṣe nínú Islam ojúṣe ti tiwa yìí dandan nípa ṣe rí kọ́lá tí olórí ò bá ṣe tiẹ̀ àwọn kọ̀ọ̀rọ̀ pé ẹ̀mù eh, kọ́ bá làkọ́ tí tó bá ṣe dára àánú ṣe dára sí ǹhún ẹ̀rọ pé ẹ̀rì tẹ́ bá rí sílẹ̀ bóyá ń sọ náà nìyẹn nípa ọ̀rọ̀ ìyàwó àtọkọ ipe tọ́lọ́n bá ní ṣe báyìí kò túmọ̀ sí pé tí ó bá ṣe báyìí èmi náà ní ṣe fún àṣẹ ọlọ́run nìyẹn àṣẹ ànábì nù ó ṣe ni tí wọ́n bá ní kò ṣe dáadáa sí mi èmi náà ṣe dáadáa so yìí tá ń sọ yìí pé kí oúnjẹ ojúṣe tí aráàlú ó ṣe fún àwọn tó bá ń jẹ́ aláṣẹ àkọ́kọ́ ni pé àsàmọ̀rí wọ̀tọ́à kódà òjú bẹ̀ sàmọ̀rí wọ̀tọ́à àṣẹ tán bá pa tán bá pa dandan ni kíyàn máa tẹ̀lé dandan ni kíyàn máa tẹ̀lé so àmáṣe yẹn ma lam yukhalif shar'i Allah tí ó bá ti takò fi ọlọ́run ọba tí ó bá takò fi ọlọ́run àṣẹ tán bá pa tó kúngbọ̀ tí wọ́n náà wọ́n náà kà ní ah, kí ló fi lè dá lélẹ̀ yìí ṣùgbọ́n ṣe nǹkan kan bí lápèjúwe wọ́n ní lásìkò yìí o ẹ má jẹ́ kó ju aago mẹ́jọ lọ kó ń kálukọ́ máa wọlé lọ lè sùn ṣẹ̀dákùn kí nìyẹn fi takò ẹ̀sìn rẹ̀ kí ló fi takò kí ló fi mú ọṣẹ lọ́hùn so àbí lápèjúwe o gbogbo àwọn tí wọ́n ń jẹ́ oníṣẹ́ ọwọ́ àti àwọn oníṣẹ́ ìjọba àtàwọn oníṣòwò iye báyìí báyìí báyìí báyìí ẹ máa dá tó ń pè ní revenue so àti tó ń pè ní tax wípé ẹ máa dá bí olóṣooṣù ní lọ́dọọdún ni kí ló fi tako ẹ̀sìn rẹ kí ló fi kó nira bọ níbi ẹ̀sìn rẹ so dandan nìyẹn gbọdọ̀ ṣe as-sam'u wa at-ta'a so dandan ni fi ghairi ma'siyati Allah torí pé ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim ní suratul nisa kí ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u rasula wa ulil amri minkum olúwa ní gbogbo yín tẹ́ bá jólùgbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé ọlọ́wọ́ ọba o ẹ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ máa tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam bákan wa ulil amri minkum ẹ máa tẹ̀lé àwọn tán bá ń jẹ́ àwọn aláṣẹ tán bá pàṣẹ sòkòrò àlọ́ wá ṣe pé ọba ìlú náà láláṣẹ ló bá pàṣẹ lọ́dọ̀ tí yín náà tó ipò òun náà sì ni apàṣẹ tó pé iná mọ̀ pé ah, àṣẹ ọba lélẹ́yìí o ẹ má dá lójúmọ́lẹ̀ ẹ má dá lójúmọ́lẹ̀ tí ìbá ṣe pé ọba tako òfin ọlọ́wọ́ ọba yẹn bá tako òfin ọlọ́wọ́ ọba. so Ibn Umar radiyallahu anhu ní Ànábì sallallahu alaihi wasallam mo lọ sọ pé ah, ala al-mar'i على المسلم السمع والطاعة فيما أحب وكره Ànábì ní ó dọ́ran yàn kí mùsùlùmí kó máa gbọ́rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu tó bá pàṣẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu kódà fíìmá àṣàbà pọ̀kẹ́rẹ̀ ha nǹkan tó fẹ́ ni àti nǹkan tẹ́mi rẹ̀ ọ̀fẹ́ so nǹkan tó láìkì ẹni pé wọ́n lè pàṣẹ tó pé àkọ́ òun sì láìkì ẹ̀ ilẹ̀ ẹ̀yìn yóò máa ma máa ya àfi tó bá pàṣẹ pé kí ọmọ ṣẹ lọ irú lápèjúwe ní nítorí tó láì kọ́ jáde lálẹ kọmọ ọmọ ṣe fàájì ìdágo mẹ́sàn-án bá ti di eight nkálukọ wọlé lọ ní eight o'clock lágo mẹ́jọ sọ pé yẹn nìsí yóò ní wọlá kankan nínú rẹ so ha nìyẹn tó pé ó àwọn wọlé lọ so àfi tó bá jẹ́ pé nǹkan yẹn bá jẹ́ máàsíyà náà ni nǹkan tó yẹ pé ó yapa àṣẹ ọlọ́run ẹ̀bí ó tako súnà nẹ́bí wasallam tó bá ti wá tako súnà nẹ́bí sallallahu wasallam yẹn kí Ẹni tako Ẹni jáde bọ́ta pé àwọn ṣe ànígbà ní ṣe nǹkan ni ṣe nǹkan yẹn ni àmì ẹ̀ ní máa sọ fún lórí pé àní gbà àní gbà ẹ̀yàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ nínú tó ń jẹ́ ìlànà tànàbí sallallahu alaihi wasallam wa inna amara bi ma'siyatin ànábì tó bá ń pàṣẹ pé kẹ́ máa ṣẹ lọ́run fala sam'a wala ta'a ọlọ́mọdé kárí kíjọba kan wá ní gbogbo kálukú nìsàn afẹ́rẹ́ ah, tà dáadáa ìlú nísìnyí ṣe ọtí yìí ẹ gbọ́dọ̀ máa mú so èèyàn ní dáwọn lóhùn ẹ̀sìn ní jáde pé àgbà bí àárọ̀ òní so ẹ̀ẹ̀kan ní dáwọn lóhùn ti rìn wala sam'a wala ta'a sòtòrí nǹkan tán ní kẹ́ máa ṣe yẹn ọ̀tàkùn ti ọlọ́run ọba bákan náà Anas bin Malik radiyallahu anhu ọlá nàbí sallallahu alaihi wasallam sọ pé isma'u wa ati'u nàbí ni àníyàn máa gbọ́rọ̀ ẹ ti máa tẹ̀lé aláṣẹ yín ẹ máa tẹ̀lé aláṣẹ. wàyìn ta'amala alaykum abdun abashi kódà tó bá ṣe pé ẹrú ẹrú ẹrú òun ni wọ́n ní kó máa jẹ́ aláṣẹ fún yín òun ló ń darí yín ìyẹn ni pé èèyàn yẹ̀yẹ́ kan ló jẹ́ aláṣẹ kì í ṣe pé èèyàn láńlá náà ló jẹ́ aláṣẹ fún yín tí wọ́n máa gbọ́ nǹkan tó bá wí fún yín o sòtúrà wà bá ṣàánú àwọn tí wọn kì í ṣe èèyàn ńláńlá ní níjọ yẹn àwọn èèyàn tó yẹ pé èèyàn tí àwọn èèyàn àwọn lárúbá máa ń fojú yẹpẹrẹ ni wọn ànábì wa ni torí bẹ́ẹ̀ náà tó apá àwọn ọba wa ń jẹ àníyàn lọ́jọ́ ẹni tí wọn ní ọmọ pàṣẹ fún ọ àbí ẹni lọ́lọ́run yẹn sáṣẹ ẹ mọ tẹ̀lé Abu Hurairah radiyallahu عليكم السمع والطاعة في ويسرك ومنشتك ومقرئك وأثرة عليك ànábì ni ẹ máa gbọ́rọ̀ sáwọn aláṣẹ lẹ́nu tó bá ní kẹ́ẹ̀ṣẹ́ ẹ máa ṣe ìgbà tó bá rọ̀ yín lọ́rùn nǹkan àṣẹ tán bá pa tó bá rọ̀ yín lọ́rùn ẹ ṣe àṣẹ tán bá pa tí ó rọ̀ yín lọ́rùn ẹ ṣe wà mọ̀ nfọ́tìkọ̀ ọmọkọ̀rọ̀ ìkà èyí tẹ́ fẹ́ tó dùn yín ìtí ẹ̀mí yín ọ̀fẹ́ ẹ máa wọn kódà wà ására tán àìlẹ́yìk kódà gbà tó máa tó ń ṣe nǹkan tó ṣe pé kò tó pé ẹ pé háá ìwà wọ̀ bìà lélẹ́yìí àwọn eléyìí wọ́n dájú wa ni wà á sọ̀rọ̀ tán àlẹ́ tó bá jẹ́ pé ìwà ọ̀dájú gan-an tó ń wù fún yín ànábì ni ẹ̀sìn máa gbọ́ ẹ̀sìn máa tẹ̀lé tiwọn náà torí pé kí ni hekima tó wà níbi pé kẹ́ máa gbọ́ kẹ́ máa tẹ̀lé àwọn aláṣẹ tẹ́lẹ̀ tẹ́ bá gbọ́ tẹ́ bá tẹ̀lé wọn táwọn aláṣẹ yẹn bá dìde ìjà sí yín wọ́n jẹ yín níyà gọ́ọ̀mẹ̀ntì ó jẹ yín yà wọ́n jẹ yín yà gbé tí èsì nìkan tó yín ó ṣe ó fi ìyàjẹ̀yàn gbìyànjẹ́ torí wọ́n wà nípò àṣẹ àṣẹ ń bẹ lọ́wọ́ wọn agbára ń bẹ lọ́wọ́ wọn kò lè rẹ̀ ṣíkùmọ̀ púpọ̀ jù níbi ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam so àwọn ọ̀nà àkọ́kọ́ tí anábì fẹ́ ká fi bá àwọn Islam tó fẹ́ ká fi bá àwọn aláṣẹ wa lò lélẹ́yìí gbogbo tó wà lórí àṣẹ gbogbo ó jẹ́ mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ni ẹ lòdájú ẹ̀sìn ni ẹ lòdájú ẹ̀sìn ni ẹ máa gbọ́ tí wọ́n bá ń sọ tó bá ń ṣe tí ò bá ti affect ẹ̀sìn yín tí ò bá ti affect ẹ̀sìn yín tó bá ti affect ẹ̀sìn tó bá jẹ́ pé nǹkan tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ni ẹni dáhùn lóhùn ẹ kàn máa bá ti yín lọ tọ́lọ́hún fẹ́ lẹ́ẹ̀mà ṣe lọ́n ti yín tó léyìí òun náà ni ìlànà àwa mùsùlùmí ní ìbá àwọn tó máa ń jẹ́ aláṣẹ sí sọ èdè pé ìyá àdéhùn mọ́ka tó ní sọ wà ásà tán àìlẹ́yìk kódà tó bá jẹ́ pé bá rí ìwà ọ̀dájú lára wọn ìwà ìmọ̀jú rí ara ẹni nìkan lọ Hmm. so apàdà dé ẹbí àwọn àdísí mi tá kàtẹ́ ìgbó pé hé sírú léyìí ń bẹ nínú ẹ̀sìn wa sọlá ìṣòrí nìyẹn ìṣòrí nìyẹn sọkọlọkọ mọ́ ṣe àánú fún wa so bóyá kí a bá rí àwọn tí wọ́n bá ní ìbéèrè lórí mo ṣe máa ń ṣàlàyé àtàbá ní ìbéèrè lórí nǹkan tí mo sọ èyí lórí àwọn nǹkan míì so mo pè bá àkọjọ pé àwọn ni kí wọ́n máa ń béèrè zero السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسمتي نعم يا كاوة الله بارك عليكم ورحمة الله آمين ẹ̀dàkùn tí aláṣẹ bá fàyàn ní àṣẹ ní tó takò tọ́lọ̀ tí wọ́n á lajú bí hmm. kí ni ìdájọ́ rẹ̀ lórí ẹ̀sùn. Hmm. ẹ rí i pé mo ṣàlàyé náà nìyẹn pé ẹnìyẹn ń ṣe lọ́wọ́ bá ní o ẹnìyẹn ó sì fẹ́ fi ìyà jẹ rẹ̀ ẹ̀ṣẹ̀ ní lákọ̀ọ́kọ́ ná bákan náà tọwọ́ ìjọba bá tẹ̀ ó fọwọ́ fa rẹ̀ nìyẹn o so náà ni. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. náà mi kàbọ̀ yẹta ìbéèrè mi lọ báyìí pé mo kọ́ lẹ́kítọ̀ yín kan hmm. so ẹni pé tí wọ́n bá ṣe àgbo fún yàn ibi lẹ́kítọ̀ yẹn pé wọ́n á sọ pé kí àgbo yẹn máa kanlẹ̀ pé tó bá ti kanlẹ̀ wọ́n máa bàjẹ́ pé kò dáa lẹ́tà tó mi pé wọ́n sọ pé ẹ mọ òròmbó ọ̀sán wẹ́wẹ́ yẹn eh. wọ́n sọ pé tí ó bá ti kanlẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni abọ́ bẹ́ẹ̀ ni yóò domi yóò domi yóò domi ẹkún ẹ ẹ ṣẹ́rí ẹ ti yanjú ọ̀rọ̀ tó bá jẹ́ pé kò í ṣe pé bóyá nǹkan tí ó máa ń bàjẹ́ ni tó pé condition ni pé tó bá ti fi kíní ìkanlẹ̀ ilẹ̀ ó sink máa yóò sì sọ yóò sì sọ kíní ẹ̀dùn omi tó yẹ òṣù kankan àmọ́ tó bá kàn jẹ́ pé ìdí ò gbọ́dọ̀ kanlẹ̀ rárá ìdí rẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀ rárá ni irú ìyẹn ọba àmọ́ wọ́n jẹun burúkú nìyẹn tí ọ̀dà àmọ́ tó bá jẹ́ pé orun bóná fi ṣe o tó bá ti kanlẹ̀ ilẹ̀ ó yọrin máa o yóò domi o ẹ má jẹ́ kó kanlẹ̀ o ìyẹn ò ṣe kankan kò sá burú mẹ́ kí wọ́n má jẹ́ kanlẹ̀. wa alaikum salam. ẹ kú ètò. alhamdulillah ẹ káàbọ̀. ọlọ́run ní yá bàjẹ́. àmín. abdulrasaki ọ̀gá ńlá alágbàdo ni. náà ẹ káàbọ̀. àkèwọ̀ mo fẹ́ béèrè béèrè lọ́dọ̀ yẹn. náà. ó lè ju nínú kó lè ju nípa. ó lè ju nípa. bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún yàrá. ẹ o ọgá ẹ ṣe kó lọ ṣẹlẹ náà ó lè ju ni tí yóò fi kú so iná ní Islam fẹ́ kí a farabalẹ̀ kájé kí ìlú tó káwọn jẹ kí wàhálà ọmọ ṣẹlẹ̀ so anabi sallallahu alaihi wasallam ó ní káwọn ọmọ wá fún wàhálà káàkiri káwọn ọmọ wàhálà káàkiri la tatamannaw liqa al-aduw. assalamu alaikum. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àgbájá àbúrò ìnáwó àbákò ni. ẹ káàbọ̀ wàlájì. ọlọ́pàá ni. àmín tẹ̀rí ọ̀rọ̀ pé lábàtẹ̀ láàrín láti yìí hmm. ẹni pé ẹ̀yìn ẹ̀ṣọ́ dọ́pọ̀ dọ́pọ̀ dọ́pọ̀ hmm. àwọn àmì ìbẹ tí wọ́n ìbámu pé gírí yóò pa ọ̀yẹ́ pọ̀ sára tí a máa tẹ̀lé fúláàtì náà ni ẹ wo ẹ wo nípa ìjà ní ṣèṣì ní ìṣẹ́jú wọ́n ti ń náwó sí mi ìṣẹ́jú kan la kù báyìí o aláàjì so bóyá jọmẹjọ ìdúnnìlá máa kọ́ntínú ní orí rẹ̀ àwọn àpá náà tètè kọ́ ti fọ́ra wọn àbí akọ́tì kan lọ́kọ̀tẹ̀ mi kọ́ ló mọ kọ́tẹ̀ sòbí ní ìlà mi lè gbé kọ́ọ̀lù mọ́ tó bá dé ní ọjọ́ mẹ́jọ àbí lẹ́yìn ètò ẹ lè pè mí láti fi béèrè níta bá fẹ́ pa béèrè ah, eh, zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àbúfàtà sàrùmí ni ó ń dágbére pé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.